هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المطيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a tún kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn wípé àdìjọ kojúmọ́ abáríkà jùmọ́ aláàjẹká ṣerúpẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tá a kò ní àlefẹ́ dín lórí one zero one point one power tfm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní gbèlò ń ló kọ mí òun ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sàn jazakumullahu khairan. Ah, ìbéèrè tí màá kọ́ fi síde òun náà ni ìbéèrè èyí tó wà níwájú mi wọ́n ní ṣé ẹni tí ó jẹ́ wípé òṣìṣẹ́ tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ni tó wá jẹ́ pé owó ìfẹ̀yìntì àtòwò àmúrelé iná ni ó ń gbà iná ló ń gbà lẹ́nu iṣẹ́ ọba ọ̀hún ṣé ó lè ṣe bẹ́ẹ̀ ṣé ó lè yọ zakat àti pé ẹni tó ralẹ̀ fún iṣẹ́ oko dídá náà àbí ń tọ́ra ọkọ̀ láti máa fi ṣe ọkọ̀ èrò láti ìlú kan sí kejì ṣé òun náà ó lè máa yọ zakat eléyìí ọjọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ọ̀nì èyí tí ó látọ̀dọ̀ brother abdulnafir láti usa wọ́n ní ṣé oníkálukú náà ni yóò wí gbólóhùn la ilaha illallah tí ẹni tó ṣe ìkọ́mù máa ń wí gbẹ̀yìn àbí ṣé ẹni tó ṣe ìkọ́mọ̀ ìyẹn nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ àti wí táwọn mọ́mú yòókù òní wí ìbéèrè wọn kejì òun náà ni pé wọ́n ní ṣé a lè máa ṣe àdúrà mọ́sálà lẹ́yìn tá a bá sálámà níbi àwọn nàwáfìlì wa nígbà táwọn ti gbọ́ pé kò tọ́ ká máa ṣe rẹ̀ lórí àwọn sọ̀làwátì tí wọ́n jẹ́ ọ̀ranyàn ẹ jẹ́ kí n dá dúró bá ṣe. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وتيني أترى إكوتي سيسفينتي وفينتي لأنه سلوي أقبالي أنا جنسي سيسفينتي àwọn wa ọkọ̀ tí ń fi ń ńlẹ̀ yàn. gbogbo àwọn owó yìí báyìí náà ni yíyọ zakat ló lè wọnú wa. ẹni tó ṣiṣẹ́ tó fẹ̀yìntì owó tó gbà lórí ìfẹ̀yìntì rẹ̀ yóò máa yẹ̀ wò lọ́dọọdún nítorí pé owó fẹ̀yìntì kò túmọ̀ sí pé kéèyàn kó kó máa má tó bá wá tán kéèyàn tó tán kí ni ọ̀mà jẹ yóò ní nǹkan kan tó ń fowó yẹn ṣe hmm. bóyá owó ní fi ń ṣe bóyá sẹ́ka ní fi ń ṣe àti èrè àti ojú owó yẹn yóò máa ṣe rẹ̀ kápẹ́ ńgbà tó kọ́ gba owó yẹn òun yẹn jẹ́ mílíọ̀nù mẹ́ta láti ṣe mọ̀ pé mílíọ̀nù mẹ́ta ó tó ń téèyàn ní téèyàn fi yọ zakat yọ kọ àkọọ́lẹ̀ ìjọ tí wọ́n kọ́ fún lówó yẹn sílẹ̀. Si lẹ́yìn rẹ̀ níjọ́ tí déètì yẹn bá tún déètì kàlẹ́ndà Islam kápẹ́jọ́ karùn-ún oṣù ọdún yìí ni wọ́n kó yẹn lé lọ́wọ́ tó bá karùn-ún tọdún tí ń bọ̀ yóò wé lolówó yẹn jẹ́ lọ́wọ́ rẹ̀ fi ń ṣe iṣẹ́ tí fi ń wà lọ́wọ́ rẹ̀ yóò sì gbogbo ẹ̀ papọ̀ tó bá tó òdiwọ̀n fi yọ zakatu ní ti ọdún tí ó tẹ̀ lọ́dún àkọ́kọ́ yìí yóò yọ zakat nínú owó ìdá kan nínú ogójì òun náà ni ó yọ ní zakat gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọba ti ṣe wí. ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹni tó túmọ̀ sí pé tó bá di ní ìgbà kan tó yàn ọba ká téèyàn fi yọ zakat kò ní yọ zakat lọ́dún yẹn nù ìgbà tí ọlọ́run bá ní kówó rẹ̀ ká yọ yọ tí ọba ká kò ní yọ ìgbà tí ọba ti ka tí ò ní yọ̀n òun náà ti wà nípò aláìní tó ṣe pé tẹ́lẹ̀mínà bá fẹ́ yọ zakatu tí wọ́n bá fi lọ kó náà gbà. Hmm. ẹni tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ so kìí ṣe pé ilẹ̀ tẹ́ rà tẹ́ fẹ́ fi dáko ilé máa gbé sórí òṣùwọ̀n pé bá a bá fẹ́ talẹ̀ yìí yóò tó èlò káfí hmm. wa máa yọ zakatu rẹ̀ rárá. èrè oko tẹ́ ń kó lórí ilẹ̀ tẹ́ ń fi dáko ilé máa yọ zakatu nínú rẹ̀. ọlọ́run ẹlẹ́dàá wọn ni wọ́n á tó haqqahu yawma hasadihi ẹ yọ ìwọ owó eléyìí tẹ ní tọ́jẹ́ oko lọ́jọ́ tẹ̀ bá ń kéré oko hmm. ṣùgbọ́n kì í gbogbo èrè oko gbogbo bó ti lè wù kó kéré tó àti ohun iná láàmà yọ fún hmm. ìdá àmà yọ fún ó bíi inab bíi àgbàdo bíi ẹ̀wà bíi ìrẹsì alikama ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oúnjẹ wóró táwọn èèyàn á máa fi sóúnjẹ tí wọ́n sì lè kó pamọ́ fún ìgbà pípẹ́ tí nǹkan kan ò ní ṣe. sórí àwọn oúnjẹ tó ṣe ń wọ̀n ní múdù yìí òun náà ní sẹ̀ríyà lọ́sọ̀pá àmọ́ ayọ̀ zakat ń bẹ̀. Hmm òbí wọn tá à ń sè ní tá a fi máa yọ zakati èrè oko wa òun náà ni ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì múdù òun náà ni a máa yọ zakati rẹ̀ hmm. tí èrè oko ọba ti tó bẹ́ẹ̀ kò sí zakati tọ́jú ọ̀ranyàn lórí wa èrè oko ọba tó bẹ́ẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ zakati jọ̀ranyàn lórí wa. ẹnitọ́ bá ti wá ní ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì módù yìí módù tá náà ní aha tá a máa ń lò láti yọ hmm. ní ìparí oṣù Ramadan bá ti ní ẹgbẹ̀rún kan aha yìí yọ yọ ìdá kan nínú mẹ́wàá gbogbo èrè oko rẹ̀ hmm. ó pin ìgbà tó bá ṣe pé òjò lọ́lọ́rọ̀ láti sánmà tí oko yìí mú tó fi dàgbà. tó fi di pa kó gbogbo èrè oko yìí níbẹ̀ àbójò ní sàn láyìíká abita ń dáko sí àṣe wàhálà kankan ọlọ́run ọba ní ń taro odò yìí fún ń tá a gbìn lómi mu títí tó fi dàgbà àjẹpẹ́dà nínú mẹ́wàá rẹ̀ láàyò tó ìdá nínú mẹ́wàá rẹ̀ eléyìí túmọ̀ sí pé ọgọ́fà nínú nǹkan tí a kó lórí oko tó bá jẹ́ pé ó bá mọ ẹlẹ́gbẹ̀rún kan àtọgọ́rùn méjì múdù ọgọ́fà láyọ̀ hmm. ó bá jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ múdù bá ní ìdá kan nu mẹ́wàá rẹ̀ hmm. wàyí o tó bá wá jẹ́ pé kéré sí ẹni yọ zakati rẹ̀ hmm. àgbẹ̀ tó gbin so àgbẹ̀ tó gbin ẹ̀gẹ́ tó gbin ànàmá àgbẹ̀ tó gbin ẹ̀fọ́ àgbẹ̀ tó gbin àlùbọ́sà tó gbin tòmátò tó gbin atarodo àwọn eléyìí ò ní yọ zakati kankan nínú tí wọ́n gbìn bí ẹni tó gbìn rèké làwọn náà hmm. ṣùgbọ́n gbà wọ́n bá tà owó tí wọ́n tà sí wọn wọ́n dàpọ̀ mówó míì tí wọ́n bá ní zakati owó ni wọ́n yọ fáwọn yìí hmm. ìwà ṣe kí wọ́n sọ pé tọba ti ní ọwọ́ mẹ́fà su iye báyìí lọ́ọ́ yọ kò sí tọ́jọba ní òfin ọlọ hmm. àbí tọba ní ọwọ́ mélòó ẹ̀gẹ́ iye báyìí lọ́ọ́ yọ kò sí tọ́jọba ní òfin ọlọ tẹ bá tà owó rẹ̀ ẹ dàpọ̀ mọ́ owó tẹ ní tẹ fẹ́ yọ zakati owó fún hmm. zakati owó lẹ́yọ fáwọn eléyìí. ẹni tí ń ṣiṣẹ́ awakọ̀ tí fi ń kérò ó bá di ipò náà bá fẹ́ yọ zakat kìí ṣe kọ́kọ́ rẹ̀ lágbè lórí àtẹ pé a bá fẹ́ tà yóò tó èlò hmm. tọrọ kò sí fún títà hmm. àǹfààní ọkọ̀ yẹn ní ń tà fẹ́ni tí bá fi ń gbé owó tí wọ́n ń pa látàrí àǹfààní ọkọ̀ tí ń tà ọ́ òun náà ni ọmọ ayọ zakato fún lẹ́yìn ìgbà tó bá ní ìtọ́fẹ́ ná tó lò ìtọ́fẹ́ lò nínú ẹ̀ ẹni tó ṣẹ́kù nínú owó yun àdàpọ̀ mówó rẹ̀ yókù ni ọmọ ayọ zakato fún lópin ìgbà tí gbogbo wọn bá tó di wọn tó kéré jù téèyàn ní téèyàn fi bẹ̀rẹ̀ sí ní yọ zakato tó yẹn bíi mílíọ̀n méjì hmm. ètò túmọ̀ sí pé bá a bá ní mílíọ̀n méjì ń á sí orí ogójì ní tó mú jáde onu eni ni je zakatu tá a yọ ní inú owó yẹn hmm. ẹ sì ti pé tá a bá mú mílíọ̀nù méjì tá a pín fógójì yóò jáde. so fifty thousand péré náà zakatu tọ́lọ̀ ní ọ̀yọ́ nu mílíọ̀nù méjì bàbá ahun ìyá ahun hmm. bẹ́ẹ̀ wàá lè yọ zakatu tí ó padà wàá dọ̀ràn síyàn lọ́rùn lẹ́yìn ìgbà téèyàn bá kú láyé ń bì téèyàn ò ní rọ́nà lọ́jọ́ kọ́lá kó wa. wọ́n ní ǹjẹ́ tí ẹni tí ń ṣe ìkọ́mà tó bá bá ìkọ́mà débi tó nìkan ní ni àbí gbogbo àwa àyókù náà tá a fẹ́ ṣe sọ̀láàtì tá à ń gbọ́ sáwà náà wí la ilaha èyí ṣe la ilaha illallah nítorí pé béèrè ni pé ìkọ́mà láti bẹ̀rẹ̀ rẹ̀ sáà máa dáhùn náà ni hmm. gẹ́gẹ́ bá àǹtí ṣe ń dáhùn sórí tó dọ́gba jù inṣàlá òun náà ni pé a máa dáhùn nígbà tá a máa ń pèpè fún sọlá torí àdìsí anábì Muhammad sallallahu alaihi wasallam tó ní idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqulu tẹ bá gbọ́ tí olùpèpè fún sọlá ti ń pèpè fún sọlá eré tí ń wí ní kẹ́yìn náà máa wí yàtọ̀ síbi tó bá ti sọ pé hayya ala sọlá àti ẹ wá parí rẹ̀ pẹ̀lú ṣíṣe àṣọlátù fanabi sallallahu alayhi wa sallam àṣọlátù ibrahimiyya ilé ìta máa ń ṣe níparí tẹ̀sọ́hùdù wa kó tó di pa sálámà lẹ́yìn rẹ̀ lẹ́wọ̀ aṣáájúwa pé allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'ima ati muhammadan al-wasilata wal-fadila wab'athuhu maqaman mahmuda alladhi wa'adta alẹ́ bí wọ́n sallallahu alayhi wa sallam ní gbogbo ẹni tó bá dá olùpèpè fún sọ̀láàtì lóhùn tó sì ṣe àsọ̀látù fún mi lẹ́yìn ìgbà kan parí pípè fún sọ́lá tó wá ṣe àdúrà tá a wí kán yìí báyìí hallat lahu shafa'ati yawm al-qiyamah ìsìpẹ̀ tí wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́run fáwọn ẹrú ọlọ́run gidi lọ́dọ̀ gbẹ̀ndà al-qiyamah ó ti dẹ̀tọ́ fún náà. ṣùgbọ́n àlẹ́rìí tó sọ pé tí ẹni tẹ́ ń ọmọ bá ń wí ká máa wíwú rẹ̀ tẹ́lọ̀ náà ẹ̀gbá wa tó mú wa lẹ́sí apá kan náà àwọn olùmọ̀ sọ pé ẹ̀kọ́ ọmọ náà ìpèpè fún sọ̀láàtì ni hmm. nígbà tá à ń ti ń dá ẹni tí ń pèpè fún sọ̀láàtì lóhùn ká dá ẹni tí ń sèkọ́ ọmọ náà lóhùn kò gbóró òṣùgbọ́n ìta sàlẹ́sàn tiwa ni pé ká máa ń sèkọ́ ọmọ ká fẹnu ń dédé síbí ká máa wulẹ̀ dáhùn àyàfi tẹ́ni tí ń sèkọ́ ọmọ bá débi ashhadu anna muhammadan rasulullah hmm. àwọn kan sọ pé sallallahu alayhi torí wọ́n bá dákọ ànábì wa sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ fètèmétè a gbọ́dọ̀ sọ pé sallallahu alaihi wasallam kámẹ́fà wà á yá ahun ojúlówó ahun torí pé ànábì sallallahu alaihi wasallam ni al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ahun ojúlówó ahun òun náà wọ́n bá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ̀ láti ṣàṣàlátù fún mi. Hmm. tọ́ wọ́n ní tá a lè máa ṣe àdúrà pàǹtọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn tá a bá parí náfìlà nígbà tá a ti ní ṣíṣe bẹ́ẹ̀ ọ̀tà kò súnà lẹ́yìn sọ̀ láti tọ́jú ọ̀ràn yẹn tá hmm. a wá lè fi àdúrà wa lẹ́yìn tá a bá sálámà láwọn náfìlà ọ̀rọ̀ tó di ọ̀ràn yẹn náà ló di náfìlà torí ẹ̀ yẹ bó ṣe jẹ́ pé sọ̀ láti náà ní náfìlà sọ̀ láti náà lọ́ràn yẹn ẹnì ẹnìkan ti ṣe wá lè sọ pé kẹ́ ẹ má ṣàdúrà tẹ́ ẹ máa ń ṣe sọ láti onáfílà ṣùgbọ́n àyè àdúrà ní ká fàdúrà sí ààyè hmm. yíyin ọlọ́run sísàfọ̀mọ́ fún ni ká fà wọn náà sí àdúrà tá a bá fẹ́ ṣe nínú sọ̀láàtì wa ààyè rẹ̀ náà nígbà tá a bá forí kalẹ̀ àti inú tẹ̀sánhódù wa ṣùgbọ́n nígbà tá a bá ti sálámà ààyè ká yin lọ́n ká sàfọ̀mọ́ fún ni. Hmm. jazakumullahu khairan sheikh. Ah, nọ́mbà àti ẹlẹ́mọ̀ kò wá sí rè gẹ́gẹ́ bí ìṣe plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ jákèjádò àwọn orílẹ̀-èdè àgbáńlá ayé yòókù yàtọ̀ sí nàìjíríà ń gbé zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight ní gbogbo àwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà lè máa pè wọlé sí fi máa bèrè ìbéèrè kan àbí kejì tó bá fẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ orí plus two three four orí zero eight zero eight three two nine three eight nine six zero eight zero eight three two nine three eight nine six òun náà ni kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ náà ṣọwọ́ sí. ẹ̀sìn mẹ́bàá ìkú ẹlẹ́mọ̀ darapọ̀ wọn ní ìkànnì YouTube ẹ máa fi ọládùn ẹ máa rí wa ketekete bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ bákan náà lẹ́sìn tó máa rí àwọn èyí tá a ti ṣe sẹ́yìn lórí ìkànnì YouTube náà sheikh ó tó di pé àmọ́ mú ìpínlẹ̀ ọlọ́kùnrin ìjọkan àwọn brothers wa kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe àgbéǹde ìrànwọ́ tó léwúra sí orí ètò yìí orúkọ wọn náà ni broda abdulmufir broda abdulrafir àti broda abdulatif àwọn mẹ́ta yìí wọ́n ṣe bẹ́ẹ̀ pàápọ̀ ṣe àgbékalẹ̀ ẹ̀rọ ayárabíàṣá lágbélétan láptọ̀pù wọ́n ṣe bẹ́ẹ̀ gbékalẹ̀ fún wa lórí ètò yìí láti jẹ́ kí iṣẹ́ tí a bá fẹ́ fi máa ṣe kó túbọ̀ mọ́ fi lẹ́gbọ̀njẹ̀ sí i. bákan náà àwọn ní sista Latifa Adenike Abdulrahab táwọn ń bẹ ní Boston àwọn mẹ́rẹ̀ẹ́ra tí wọ́n ṣáájú dárúkọ náà bọ́dà Abdulrafi àti bọ́dà Abdulatif láti USA làwọn náà ti ṣe àgbéǹde ìrànlọ́wọ́ náà dìde tí wọ́n sì fi owó náà ṣọwọ́ wípé ká fi ra ohun èlò náà bẹ́ẹ̀ ni sísà tí mo dárúkọ yìí àwọn náà wọ́n ń ṣe àtikó lóríṣiríṣi láti jẹ́ kí àwọn náà kan dá sí ètò yìí lọ́nà kan àbí kejì ṣé eh, láàrin ìṣẹ́jú péréte ẹgbẹ́ torí ọlọ́run ṣà ẹ̀ kàn bá wa ṣàdúrà fún wa insha Allah. Alùpùpùsọ̀lọ̀. Alihamdulilayi. Wọ́n làwọn bẹ̀rẹ̀ lọ kó san lẹ́sàn-án rẹ̀. Àmín. Ó sì ṣe tí wọ́n ṣe sábàbí kan náà sábàbí tí wọ́n máa fi rí ọ̀nà ọlọ́run lọ́dọ̀ ní ìdàlùkìyàm. Àmín. Jazakumullahu khairan sheikh. Tó káwọn mú àwọn ìpè náà lọ́lọ́kùn ọ̀jọ̀ lókù plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn ìpè ọ̀hún. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n rọra wọn ẹlẹ́run. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi Fáṣe ìtàlọ́wà kí ni ìbéèrè yín? Ìbéèrè mi aláwọ̀kọ́. Hmm. Ìjẹ́ ni tí bá ń ta ọtí tọ́lá sí kan níbẹ̀. Ṣé èlé fún ẹ̀ ní owó kí ló ti mọ́ṣáláṣí rẹ̀? Náà lè béèrè rẹ̀. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Hmm. Ìjẹ́ mẹ́ta ni ọlọ́ ẹ̀rìn eh, àgbẹ̀yẹ kan. Ẹlẹ́ẹ̀kẹta. Ẹja dáadé lórí méjì ń bá wọn torí àsìkò ẹ má bínú méjì méjì láàmú láwọn ìbéèrè. Alhamdulillah lábẹ́ òfin ọlọ́run mọ́ṣáláṣí ilé ọlọ́run hmm. ilé ọlọ́run ní ìtòyẹ́pọ̀ náà lọ ga jù lókè pẹ̀. ibi tá à ń ti ń sin lọ́n tá à ń ti ń pè ọlọ́run. Hmm. owó haram kò sí nínú owó tọ́tọ́ pé ká fi kọ́ mọ́ṣáláṣí. Hmm. kò sí nínú owó tọ́tọ́ pé ká fi tún mọ́ṣáláṣí ṣe. kò sì tọ́ rárá bí tí ìwúlẹ̀ ó kéré ma. ẹ máa gbé ọ̀rọ̀ pa fẹ́ tún mọ́ṣáláṣí ṣe lọ bá ẹni tí ń ta ọtí. ipò owó ọtí ni kò fi ràn yín lọ́wọ́ àbẹ́ni tí ń ta tẹ́tẹ́ náà lẹ́ni tó jẹ́ pé olówó èlé ni hmm. gbogbo haram ẹ má fi lọ mọ́ṣáláṣí hmm. òkúta òṣì kò sí fún islam débi pé máa gbowó haram láti fi tún mọ́ṣáláṣí ṣe tó hmm. ká ṣe àkíyèsí eléyìí bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀kan ṣoṣo ni kò pé méjì kò sì pé mẹ́ta torí tọ́lọ́run bá pé méjì oníbèrè gan ò ní sí láyé tí ọlọ́run bá pé méjì àwa táwọn sọ̀rọ̀ yìí náà ò ní sí. Mm-hmm. nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni kul law kana fihima alihatun illallah lafasadata sọ fún wa pé tó bá jẹ́ pé ọlọ́run bá pé méjì mm-hmm. láàrin sánmà àtìlẹ̀ gbogbo sánmà àtìlẹ̀ ọba ti bàjẹ́. sọ ìdí ni pé ó lè mọ ìyẹ́ lómi mm. ìdí ni pé ìwọ tó ń suwọ́ tó ń gbọ́ mi àtẹni tí mò ń sọ̀rọ̀ mm. tó bá ṣe pé ọlọ́run bá pé méjì ni àní sí nítorí pé lè wù ọ̀kan nínú àwọn méjèèjì pé kó dá mi. Hmm kọ́ hmm. má wù kejì pé kí n bẹ̀. Hmm. sọ ní tí oníkálukú náà àwọn méjèèjì sì ń fẹ́ kò lè ṣe lásìkò kan náà hmm. ẹni tí ń fẹ́ kí n bẹ àtẹni tí ò kí n wà so kò lè ṣe lásìkò kan náà méjèèjì òṣìṣẹ́ gbé kù lẹ́ẹ̀kan náà so nítorí di eléyìí báyìí kí ló wá mú wa máa bẹ à ń bẹ nítorí pọ̀ ṣoṣo lọ́lọ́ ni so ìmọ̀ sọpọ́lọ̀ méjì ni àbí ìmọ̀ sọpọ́lọ̀ mẹ́ta ni àìmọ̀kan tó tó kọ̀ fẹ́ẹ̀ sí àìmọ̀kan tó tó kọ̀ fẹ́ẹ̀ sí nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò pé méjì qul huwa Allahu ahad ọlọ́run ọba ẹlẹ́dàá wa sọ báwọn ó sì dá mi lójú pé tó wá pé mùsùlùmí lẹni tí máa ń béèrè torí ń béèrè pé àwọn fowó tún mọ́ṣáláṣí ṣe kò yẹ kápò náà wọ́n nípa eléyìí mùsùlùmí sọ ahad hmm. kódà kó hmm. huwa ahad sọ fún wọn nígbà táwọn Muhammad sáńbí amọkọ bàbá wa amadílé ibi tí bàbá wa ti jáde amaluwa adá ìyá wa ìran wa dáàmà hmm. ọlọ́run tó wá ń pè Allah Allah pé ní ká máa sìn yẹn bẹ́ẹ̀ ló ń ti jẹ́júwe rẹ̀ fún wa lọ́lọ́run fi sọ àyà kalẹ̀ pé qul huwa Allahu ahad sọ fún wa pé Allah ọ̀kan ṣoṣo ni o hmm. Allahu samad oní àlọ́ba tá à ń ronú kàn ọba tí ń ranni lọ́wọ́ ọba tí gbogbo èèyàn pátá gbogbo ẹ̀dá pátá ìtẹ́rí ìtẹ́rí ìtẹ́mà ìtẹ́mà tí gbogbo agbára lé lẹ́nu yẹn lè tí wọ́n lẹ́nu yóò wùlẹ̀dì ọlọ́run ọba yóò bímọ ẹnìkan kan ò sì bí hmm. ọlọ́run ga ju gbogbo bí gbogbo ọlọ́run máa ṣèyàn ọlọ́run máa ṣèyàn hmm. ọlọ́run kí lóun fọlọ́run pè gan tó bá ń sọ pé ṣe méjì ni àbí mẹ́ta ẹ gbọ́rọ̀ má bí ètò tòmátò tí wọ́n lé kalẹ̀ <laughs> qul huwa Allahu ahad tó hmm, lè jẹ́ bó ṣe jẹ́. ọ̀rà bí àwọn ìpè ṣe ń ṣe bẹ́ẹ̀ rọ ara wọn lọ́wọ́ ìbéèrè tí ó tún wà ńlẹ̀ òun náà ni ìtọ́wọ́ látọ̀dọ̀ Umu Abdullahi láti ṣá ní ṣe ẹ̀ṣẹ̀ ní ká ké Quran láì ní àlùwàlá tí bọ̀dé èèyàn bá sì rán ni níṣẹ́ àmọ́ tí ẹni tá a ra ọjà lọ́wọ́ rẹ̀ kò wá gba owó lọ́wọ́ wa torí pé ó jẹ́ wípé ọ̀rẹ́ ló jẹ́ fún yàn ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ kéèyàn ó da owó ń sápò pé ó ti di owó tèèyàn àbí ó nílò kéèyàn tó fi irúfẹ́ owó bẹ́ẹ̀ jíṣẹ́ fún bọ̀dé èèyàn tó rán yàn iṣẹ́. alhamdulilayi àkọ́kọ́ ni pé alẹ́ kí alukur'an tókùnrin ò sì jẹ́ ẹni tó ṣe pé haib ń bẹ lára rẹ̀ àbí ẹ̀jẹ̀ bímọ ó ń jáde lára rẹ̀ hmm. tó bá pé ẹ̀jẹ̀ bímọ máa ń jáde lára obìnrin àbí haib òbóró kó kébi àyà kan àbí méjì nínú àwọn àyà eléyìí téèyàn máa fi wá sọ nínú àwọn alikaru sọba ahiwal mẹsà ṣùgbọ́n wọ́n pé wọ́n máa kí alukurani lọ lọ́lọ́gbọ̀n gada twenty pé kò sínú ìmọ̀ra ètò tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé kọ́ máa ṣe bẹ́ẹ̀ títí tí ó fi di pé ẹ̀jẹ̀ rẹ̀ dáwẹ̀. Hmm. ṣùgbọ́n ẹni tí jánábà náà ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ló náà rí o òun náà gbọ́dọ̀ kí alukurani pẹ̀lú jánábà. ọwọ́ hmm. nù hadith قال النبي صلى الله عليه وسلم يذكر الله على جميع أحيانه ما لم يكن جنبا ومن سنة الله ní gbogbo ìgbà lókun ìgbà tí ó bá ti sí jánábà lára hmm. nínú rìwáyà gan yọkọrọ alukur'an ó máa ń ní gbogbo ìgbà láì jẹ lókun ìgbà tí ó bá jẹ pé jánábà wà lára rẹ̀ tí jánábà máa ń bẹ lára àgbọ̀rọ̀ kí hmm. ò sí lára hmm. ni Hmm. torí pé wá nínú hadithi amúr ibn hazm ìwé tánàbí sallallahu alaihi wasallam ní fún ọkọ fún eléyìí tí ìmáàmù malik àti àwọn míì gbé jáde anábì ní wa alla yamassa al-qur'ana illa tahir àti pé nìkan gbọdọ̀ fọwọ́kan al-qur'an àfẹ́ntọ́ bá má. al-imam ibn abdul barr ó ní ẹgbàá wá ìfẹsẹ̀ rinlẹ̀ hmm. bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀mí bíi al-sheikh al ló fẹsẹ̀ rinlẹ̀ hmm. torí ẹ̀ àgbọ̀dọ̀ gbé al-qur'an láìsí mara àìwá gbọ́dọ̀ gbé láìsí nù mara kò pé ká má ké lópin ìgbà tá a bá ti ní jánábà lára hmm. tá sì jẹ́ pé jẹ́ nǹkan sùn àbí tìbí máa ń jáde lára wa. wọ́n ní wọ́n rán wa ń fẹ́ pé ká lọ ra nǹkan wa ẹni tí wọ́n ń tajà wa jẹ́ ọ̀rẹ́ wa lọ́wọ́ ní ká máa mú lọ. rárá o owó tó ń fi ran yín ẹ fi jíṣẹ́ fún ẹni tó ran yín ṣe pé wọn ò gbowó hmm. ẹ sì ṣàlàyé fẹ́ni tó ní kí ẹ máa mú lọ pẹ́yìn kọ́ lẹ fúnra yín hmm. ríran ni wọ́n ran yín tó wá ní ẹ máa mú lọ ẹ má wulẹ̀ sanwó ẹni tó ń ran yín sẹ́ ló lówó hmm. ó wá ní ọ̀dà ẹ mówó wa mo ti gbowó rẹ̀ ẹ wá gbowó mọ́bọ̀yìn hmm. so ọ̀rọ̀ wa yàtọ̀ ń gbà hmm. so lè ìjẹ́bù sí jẹ́. hello. Salaamaleykum warahmatullahi wabarakatuh. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tó kọ́ yìí béèrè yín àti ìwé tó ń pè. Ọba olùkọ́ olóko látó fi ilé ìgbìmọ̀ ìṣọ̀. À ń gbọ́ yín. Béèrè yẹn ni pé ṣé ìrìn yẹn bàjẹ́ lápẹẹrẹ tí èèyàn bá ń ṣe sọ láti tí èèyàn bá àwọn súrà kan lọ tí èèyàn bá débi ayẹ̀tọ̀ jọra wọn tí èèyàn bá bára rẹ̀ nínú súrà míì tí èèyàn ti kírun bẹ́ẹ̀ parí tí èèyàn bá parí tó bá fura pé ah, súrà ẹ̀ ti di tó ń mú báwo ni ìrun rẹ̀ ṣe rí bàtà náà ni pé ètò kúmọ́ tó kúmọ́ sẹ̀ láwùjọ ọkùnrin àti obìnrin tí obìnrin ọ̀sẹ̀ èèyàn tí wọ́n sì bá yàn lọ́lẹ̀ àmọ́ kàbóyè ìdájọ́ sàrẹ́ islam lórí ilé. alhamdulilayi ẹni tó ń kí tí alam tara kẹfà bí alam nashrah hmm. máa lẹ́nu hmm. lópin ìgbà tó bá ń ṣe pé ìgbà tó kú nu alam tara kẹfà tó bọ́ sínú alam hmm. àti ibi tó ti bọ́ sínú alam kò tún padà sí alam tara kẹfà mà alam ló ké gbẹ̀yìn àbẹ̀lọ́n kí nǹkan kan má jẹ́ kó sọ láti rẹ̀ àmọ́ tó bá ti wá di àmúlùmálà pé mo mú kan bì mo tún mú kan lọ mo tún padà síbi mo tún mú kan bì eléyìí ń ṣeré nù hmm. eléyìí ń ṣeré kò kí alukurani sọ láti tiẹ̀ bàjẹ́ hmm. tọ́ wọ́n ní tí abala ti forí jìn tí wọ́n sì parí ìdàtà aláforíjìn ó tún wá ṣẹ̀ṣẹ̀ míì náà wọ́n tún wá sọ àwọn á ìṣèǹṣe tó ṣe níjọ́sí náà nù fún <laughs> so wọn ní báwo ni àárán nu mọ àwọn àtẹnu mọ àwọn ó túmọ̀ sí pé ẹ̀yin náà foríjì náà ni yóò bá lẹ́vù náà gbogbo ẹ̀ hmm. níta bá ti lá foríjì yàn ó yẹ ká san kó bo hmm. tó bá ké bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọba náà ọba ṣe pẹ̀lú gbogbo wa ẹnìkan ní wàlìjánà. so ẹ máa pé òfin ọlọ́run ti ní pé àtẹ ìbòmìnà zẹ́ǹbì kàmẹ́lì làzẹ́ǹbẹ̀lẹ̀ ẹni tó bá ti tú bá níbi ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀sẹ̀ lọ rí. ọ wá yẹ pé gbogbo ẹ̀ṣẹ̀ táwọn náà ṣẹ̀ ká ti tọrọ àforíjì táwọn ò pé ọlọ́run ti foríjì wá ni wọ́n bá tún sí fáìlì gbogbo ẹ̀wọ̀n àti wa ọ̀nà ọlágbègbè àjọ gbèǹdè. so ká tún àtiwá náà ṣe ẹ̀ ń tẹ́ bá ti lọ foríjì ẹ má wulẹ̀ tún taná wo ẹ̀ṣẹ̀ tó fẹ̀ nígbà yẹn má. Mm. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ìyàwó alátẹ̀gbogbo kí ni ìbéèrè yín. náà àjọ àṣekù ọlọ́run ló tọ́jú fún àṣọ àlà. àmín àmín. ẹ jọ atẹ́gbẹ́ ní àwọn ìbéèrè mẹ́ta kan bí ẹgbẹ́ tó lè náà tó ní ìdàmú ìṣúná àti ọ̀kọ̀ àn. orí ẹni ìṣe àlá ní kó jẹ́ tìlá mhm. náà ṣe àlà. bí ẹ̀rọ àkọ́kọ́ nìyẹn. ẹ̀yẹ́ kejì ni pé ẹ̀rọ ṣèkù wa mhm. ṣé alẹ́ ti ṣe rẹ́ àṣìwájú madrid. ẹtí ẹtí ẹtí ẹtí ẹtí ọwọ́ ẹgbẹ́ ìgbẹ́ ìṣàgbé ọwọ́ ajé ìwọ̀n láti fi kí ìṣàì. Hmm. nígbà tí ọwọ́ adékùn mẹ́ta wá sáramà wá sáyé dìde láti lọ jẹun ní ìṣàì. tí ó ní ìbámu tí ó lẹ́sọ̀ bẹ́ẹ̀. tí ó sábà tẹ̀lé wíyìn. ìyá ẹ bínú. alhamdulilayi wọ́n ní àwọn gbọ́dọ̀ bíi inṣàlá bí tìlá. Masha Allah wọ́n ní báwo láti máa lò ṣé eléyìí láṣẹk wọ́n bẹ nínú àwọn gbólóhùn tá a lè lò fún al-istithna tá a fi máa ṣe àyọkúrò bí ẹni tí ó fẹ́ ṣàdéhùn pé máa ṣe nǹkan kan lẹ́yìn tí mo bá dákẹ́ ọ̀rọ̀ yìí hmm. so ọ gbọ́dọ̀ sọ pé màá ṣe nǹkan báyìí pàún hmm. torí pé ọlọ́run ọba nìkan ló mọ̀ bó rí ṣe bó ní rí ṣe hmm. bó dìgbà náà bó ní dìgbà náà sọ ọlọ́run ọba nìkan lọ́mọ torí rẹ̀ ọlọ́run ni wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa in yasha Allah wọ́n sì sọ fún nǹkan kan wíkẹ́ màá ṣe kínní yìí tó bá ti lọ́la àyàfi tó bá wù ọ́ lọ. torí rẹ̀ màá ràn ọ́ lọ́wọ́ tó bá padà wá láago báyìí tọ́lọ́mbà fẹ́ insha Allah. sọ insha Allah ìsìtẹ̀tì lópin ìgbà tó bá ṣe pé ẹ wí ẹ dákẹ́ ọ̀rọ̀ tẹ́ fi wí ó sì hmm. mọ́tẹ́ bá dákẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ tí wàá regbè ègbè regbè ni wàá sọ pé inṣàlá kò ṣiṣẹ́ o hmm. téèyàn bá ṣàdéhùn pé òun ó ṣe nǹkan kan lásìkò tí ń bọ̀ lẹ́yìn ìgbà tó ń bá dákẹ́ ọ̀rọ̀ padà ṣe ọ̀daràn tá a mọ̀ sí àyàfi tó bá yẹ pé ní tó mú un tó fi lọ lára ó ní í ṣe pẹ̀lú ní tí máa ṣẹlẹ̀ síyàn téèyàn sì lágbára láti dá dúró pé kápẹ́ bó ṣe sọ pé tí mo bá dákẹ́ àlẹ́yìn tó bá yá màá ṣe nǹkan báyìí so ikọ́ bá gbé ọ wọ́n á wúkọ́ yìí títí títí títí títí títí àmọ́ bó ṣe dákẹ́ kọ́ lọ sọ pé inshàlá kò burú hmm. àbí sínsín ìyẹn sín sín sín sín sín sín sín ó ṣe wá dá sínsín rẹ̀ tó dá dúró ńlọ sọ pé inshàlá eléyàn náà á sọ pé kò sálàfo láàrin ọ̀rọ̀ tó sọ àti inshàlá tó wí. Hmm. ṣùgbọ́n inshàlá yàtọ̀ sí bi qudratillah inshàlá ó ní adatul istithna kìí ṣe ká sọ pé màá ṣe bi qudratillah hmm. tó bá sọ pé màá ṣe bi qudratillah kìí ṣe inshàlá inshàlá ni istithna bi qudratillah yẹn pé mò ń wá kọ́nà wọn lè dá wọn. kó jẹ́ kí nǹkan tí mò ń ṣe yìí kó dáa kó lálùbáríkà ni wọ́n máa ń lo bí kúdúrọ́tì láì fún. Hmm. so bẹ́ẹ̀ náà ni masha allah wọ́n kì í lò náà fún estate istisna so wọ́n máa ń lò hun lọ́pọ̀lọpọ̀ láti fi hàn yí pé eh, nǹkan tí ọlọ́run fẹ́ ika pé ẹnìkan ti kọ́lé parí nìsí ẹ̀yin wá sọ yí pé masha allah ìtọ́lọ́nfẹ́ lélẹ́yìí o hmm. la quwwata illa billah àwòlágbára kan. Mm ẹ̀yìn ìtọ́lọ́run bá ṣe fún wa hmm. tọ́ eléyìí ọjọ́ ìbò ti ṣe jẹ́ mẹ́rin tọ́ ẹ bá fẹ́ ṣe àyọkúrò insha allah ni kẹ́ máa lò torí òun ò lẹ́jà ń bá kà nínú. Hmm. wọ́n ní sáré ṣe sọ̀látù magrib lẹ́yìn sọ̀látù làrìṣà ẹ ṣàlàyé ìdí tẹ́ fi lọ magrib lánàá hmm. tó fi di pé sọ̀látù làrìṣà ìwọlé nítorí pé òfin ọlọ́run bá kò gbà kéèyàn jẹ́ kó sẹ́lọ̀n kó tún á máa gbé gẹ̀ẹ́sì àyàn òfin ọlọ́run sọ pé bẹ̀rẹ̀ nàásọ́yà látò náà lọ rọ̀ṣọ̀ ẹni tó sẹ́lọ̀n wọn yìí ṣe dẹ́kù fún hmm. nígbà tẹ́ni tí ò ṣe sọ̀látùl magrib tí ìṣá ìfi wọlé bá sọ ń tọ́fà tóun ò fi tí ìṣe sọ̀látùl magrib tí wọ́n fi ń ṣe ìṣá ì gbà náà láàtò lè dá lóhùn bó lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn magrib àbí ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn à ń bọ̀sibọ̀si pọ́n wá pé mo darapọ̀ mọ́ wọn pa wọn ṣe rákà mẹ́ta mọ́ sálámà hmm. tún á sáré tún lọ́ọ́ bá wọn tún dá níyàn ìṣá ì plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. Hello. Hello. Hello. Ó kọ́ ni bí ẹ ti ń pè yìí. Ìyá. Ẹ má gbàgbé pé ẹlẹ́mọ̀ darapọ̀ mọ́ wa ní ìkànnì YouTube. Ẹ máa fi ọlọ́dún níbi lè wa. Tí bá ti ń rí ẹ máa láìkì ẹ̀, ẹ máa ṣíà rẹ̀ bákan náà kẹtùmọ̀ subscribe síbẹ̀ pẹ̀lú fún àwọn ọ̀tún ètò tí ó ṣe iyebíye tí yóò tún máa jẹ́ àǹfààní fún wa ẹ lọ́wọ́. Àwọn ẹ̀kọ́ tó lọ́wọ́ bàtà. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh tó kọ́ níbi ẹtí ń pè. Bẹ́ẹ̀ bí ìpè ìtàkì lọ ṣe kọ́. Ẹ̀yin aréjì gbòòrè. Bẹ́ẹ̀ ni tọ̀ ọ́ yára. Náà, à ń sìn ìrọ̀jẹ̀ bọ̀ ni. Àǹtí ètò mọ́jì ìbúra bá ní bọ́ọ̀sì àwa yẹ kí lóyún bọ́ọ̀sì àsìkò tí a sọ̀kalẹ̀ sí láti gbé ilé àìdúró. lópin ìwà tó bá jẹ́ pé ìdíwọ́ ilé ìtìṣẹ́rí àgbà wọlé irú ètò ẹ̀sọ́ yẹn ló falẹ̀ fi tí ì sí sọ̀látìl magrib mm. tẹ́ bá darapọ̀ mọ́ sọ̀látìl àìṣà mm. pẹ̀lú àníyàn magrib ẹ̀ gbọ́dọ̀ sálámà lórí rákẹ́lẹ̀ kẹta ìjókòó kàbẹ̀ mm. títí ìmáàmù fi parí rákà kẹrin nígbà tó bá sálámà lẹ́yìn tó sálámà. Hmm. lẹ́yìn sí sálámà rẹ̀ lẹ́tọ̀ọ́ wá sí sọ̀látù lè ṣe àti. jazakumullahu khairan ẹlọ́. wàhálà kọ́ àtúntò ọ̀bọ̀kọ́tù. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi ẹjí ń pè yìí. orúkọ mi abdulrahman abdulrahman láti ọjà láti àwọn dókítà akọ́mọ̀jẹ kárí wọn pẹ́. àmín àmín. ẹbí sọ wíìtì ègò bẹ́ẹ̀dà kan béèrè question láti qatar mhm. something like that ẹni tó bá ní òbí méjì láti lára àwọn ìyàwó yẹn wọ́n ṣe dáadáa hmm. so pé ṣé ó ní ajá láti mọ́ ọ̀ṣẹ́. èrè ní tó bá mọ̀ pé èèyàn níbi ìyàwó méjì àti mẹ́ta pé èèyàn á wò pé èèyàn náà rà sí àkàndí aṣọ ṣé wàá mọ̀ pé wáàtì wà ìlàndis wà ẹ̀ṣá ẹ̀ṣá yẹn bàbá àwọn méjì náà wà lóríṣiríṣi so ọ̀pọ̀lọpọ̀ bóyá tí ẹ̀ bá wò pé ah, eléyìí ìlànjẹ́sì màrà ọ̀sẹ̀ màrà láti tòlé yìí or based on their own research lọ́gbà mhm. tó dé market táìtì wọn tó rí sí ara so àmọ́ ṣé ẹnìkan wá pọ̀ sí pé owó tẹnìkan wọ́n ju tẹnìkan lọ sí kí ẹ̀ ń bẹ nípò pé ọ̀dọ́ gba ìṣẹ̀rẹ̀ alhamdulilayi àkọ́kọ́ ohun tó bá ti ní ju ìyàwó ẹ̀yọ̀ kan lọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó sì dọ́gba láàrin àwọn ìyàwó yìí hmm. kò gbọ́dọ̀ fi kan kẹ́kàn kò gbọ́dọ̀ fi kan ṣe ẹni tó ṣe pé yóò máa kẹ́ hmm. fi kejì sípò ẹni tí ó máa jìyà hmm. tó bá dáṣọ ó dáṣọ fáwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó yìí a mọ̀ pé èèyàn làwọn náà oníkálukú pẹ̀lú ntọ́ bá wù nítòsí wù ẹnìkíní ó lè má wù ẹnìkejì oníkálukú wọn láàbí léèrè irú aṣọ wo ni wọ́n ń fẹ́ eléyìí kò ń fẹ́ gíní ọ̀kan ló ń fa nkárá ọ̀kan nílé èsì ló wọ̀ so oníkálukú ẹ̀rántí máa ń fẹ́ fún ni hmm. ọlọ́run ọ̀bẹ̀yìn wípé ẹ gbọ́dọ̀ rí dájú wípé owó àwọn aṣọ yọ ìyàtọ̀ síra wọn hmm. nítorí bá sì fi mú ìyàtọ̀ síra wọn a san balance sẹ́ni tó wọ aṣọ tí ẹ bá kéré sí tẹ̀lómi ọlọ́run ọ̀bẹ̀yìn ẹ sáà ti rí pé ẹ ra aṣọ fún kálukú ó dàbí kóbìnrin kan wà ó jẹ́ pé ilé ọlá ilé owó ló ti jáde hmm. so iṣẹ́ tí wọ́n fi tọ́jú rẹ̀ títí tó fi dàgbà inú owó náà ni hmm. wọ́n ń jẹ ayé bí ìranu ṣúgà ni hmm. so ìwọ wá fẹ́ so wá sọ fún ọ pé irú bẹ́ẹ̀dì báyìí lọ gbọ́dọ̀ kàn fún un so lágbára rẹ bá ka ọlọ́run ràn lọ́wọ́ wọ́n bá kàn nítorí pé nǹkan ti fi tọ́ láti pilẹ̀ òun ló pè fún yín Hmm. ìgbà tó sì jẹ́ pọ́ ọ̀yàwó mi tó fẹ́ òun tiẹ̀ kò fi ṣèkà orí ẹni ló sùn <laughs> títí tó fi di ipò náà déèyàn tí wọ́n ń lọ lé ọkọ <laughs> so ẹni tí irú rẹ̀ ń fẹ́ sùn kódà bọ́ bá kan bẹ́ẹ̀dì fún lè yarí kó sọ pé òun lálàkálà so mẹ́jọ lálàkálà so ṣé bẹ́ẹ̀dì ló ń fẹ́ ni àbẹ́ ní <laughs> so àbí sàgbẹ́dọ́gba èyí tó bá lóun fẹ́ because oníkálukú pẹ̀lú ibi tó ti dìde. so islam ní ntí kálukú ń fẹ́ òun ló ṣe fún un kì í ṣe pé a máa wo èèlò ní fi léyìí èèlò la fi ṣe léyìí hmm. torí pé èèyàn làwọn èèyàn tí ó kó jọ hmm. kálukú pẹ̀lú nǹkan tí ń fẹ́ hmm. ẹni tó sì wù mí kìí ṣe dandan kó wù ọ ẹni tó bá wù kálukú ló ṣe fún eléyìí ni wọ́n ń pè ní ìṣèdọ́gba. obìnrin kan bẹ tó ẹ pé ẹ̀bà ló dàgbà wọn à fún ní sẹ̀mórí láyé ẹ̀. níjọ́ tó ti ẹ̀fẹ́ dàn wò pé kó jẹ sẹ̀mó wò yín bì ní. tó ní ìsìn wa ń ra sẹ̀mó kalẹ̀ sọ́mọ kó fẹ́ pàánù. torí pé tó mọ̀ ń lára tó bá láàmú náà ní kẹ́ ẹ máa ra gàrí lé kó máa tẹ̀ bá rẹ̀. <laughs> so nítorí wu kálukú tó bá láàmú lọ́ra fún. Mm. so eléyìí ni wọ́n ń pè ní ṣíṣe dọ́gba. ọlọ́run ọba kó jẹ́ ká lè máa ṣe dọ́gba. Hello. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah ìbọ̀rọ̀kà tí ó kọ ìyọ̀ sí ń pè o. Abdulsalim lórúkọ mi, láti láti ìdámọ́túrú. Náà, kí ni ìbéèrè yín? Mo ní ìbéèrè méjì fún àwọn ṣe olóhùn káàrin òpó ní Àkọ́kọ́ ni pé mo ní ìyàlàyé lórí àdìsí kan tí Ànábì ti ní pé Màmá Ìbàdàn Mọ̀rùdà ṣe Fàkà Ànàmọ́ Sọ́bọ̀gọ́ yẹ́dà òfin Láhìmìnì Khinzir Mọ̀dàbùrù jẹ́ béèrè pé ṣé dáìsì gangan ni ànábì sọ ni àbí ayò àbí nǹkan mi. ọ̀dà. ìyẹn jẹ́ àkọ́kọ́. ẹ̀kejì pàápàá. ẹ̀kejì ni pé nígbó tí ìmọ̀mù kan sọ ní nígbà tó ní ó ṣẹlẹ̀ pé tí mo fẹ́ ẹnu fílà ìmọ̀mù ni pé kí n ẹ̀sùn mi yóò dá ìmọ̀mù lóhùn lórí ìyànà fílà látara ẹ̀rí tí mo gbé àrẹ́lẹ́. ṣùgbọ́n mi wá sọ ẹni ẹgbẹ́ ṣe náfìlì mọ́mù wá sọ pé tẹ́ ṣe kí ni. ẹgbẹ́ ṣe náfìlì mọ́mù ní kí n jòkó ìyẹn náà pílà nígbà tí inú bá ń ṣe é túbà lọ́wọ́ lọ́jọ́ jùlọ àwọn ìyẹn náà pílà sọ́wọ́n fẹ́ bèèrè pé ṣé ẹ̀rí wà ẹ̀ṣẹ̀ tó yẹ mìíràn ni ó ṣẹlẹ̀ tí àwọn bíi ní kọ́kùn kan náà jókòó nígbà tí ànágbè ṣe é túbà lọ́wọ́. ọ̀gbìn káwọn ṣe kàn bá wa. alhamdulilayi ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ ní ìtòmíṣe pẹ̀lú nardashir lédè hmm. lárúbá wọn pè ní anarde nardeshir báwọn tó ń jẹ farisa àti wọn ti ṣe máa ń lò nìyẹn òun náà ní dais. so anabi sallallahu alaihi wasallam ń ṣe léèwọ̀ fún wa láti máa ṣe eré ayò hmm. gbogbo ayò pátápátá so kò bá jẹ ilé ìtọ́jú kí wọ́n lo dáìsì sí báyìí sì jẹ́ ìtọ́jú pé ọlọ́pàá èyí yòówó lè jẹ ẹ̀kọ́ tọ́ lábẹ́ òfin ọlọ́run kí mùsùlùmí ọmọ ṣe ìgbésí ayé wa kò sí fún eré kò sí fẹ́fẹ́ kò sí fún ranù kò sí fún rẹ̀gbẹ́ nítorí pé ọlọ́run bẹ lẹ́dàá wa á bi wá léèrè nípa àkókò wa bá ti ṣe ń lò hmm. àti ibi tí a lò sí torí ẹ̀ ló ti jẹ́ pé anabi sọlá ní ẹnikẹ́ni tó bá fi dáìsì yẹn ṣeré ó dàbí ìgbà tó ti ọwọ́ rẹ̀ bọ́nú ẹran ẹlẹ́dẹ̀ ni bẹ́ẹ̀ ni adéṣì yẹn fẹsẹ̀ rinlẹ̀ hmm. so ká ṣọ́ra fún un ó náà bọ́ sínú tẹ́tẹ́ hmm. ètí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún un ọmọ kí tí ò bá ti ṣẹ̀sìn kò sí nǹkan táwọn èèyàn ṣe tí ò ní dá hmm. tẹ̀sìn bá ń bẹ òfin ọmọ sọ pé èyí ló dá èyí ò dá hmm. so téèyàn bá sì jẹ́ mùsùlùmí kí ló ń jẹ́ káàkùn pé kò dá hmm. torí ẹ̀ lófin ṣẹ̀rí àsọ pé lóyè sọ̀bà àdàl kó fúré dàmp lẹ́yìn ìgbà téèyàn máa ti jẹ́ kèfèrí ẹ̀sẹ̀ wo la fẹ́ tún sọ pọ́sẹ̀ ẹ bá sọ pé tí igi ńlá láti àrùn ńlá tó bá gbé ni dálẹ̀ kéékèèké ó gorí ẹni tòun gbà tí nílá bá ti gbéyàn sálẹ̀ kéékèèké tó gorí rẹ̀ kọ́ láàmú ọ̀wọ̀ nílá láàmú ọwọ́ náà láti yanjú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń Islam ó ṣe léwọ̀ kí mùsùlùmí wọ́n máa ta ayò gbogbo tó fi dórí tí wọ́n fi dá ìsì tí wọ́n fi ń ta. tó wọ́n ní tó bá di ní ọjọ́ júmọ̀ àbáyé ṣé ó tọ́ tí ìmáàmù bá ń sọ kótóbà èmi tí mo bá wọlé kí n ṣe tahiyatul masjid àbí ọ̀tọ̀ torí kó ti ṣẹlẹ̀ rí tí ẹnìkan ń ṣe náfìlà tí ìmáàmù ní kójókò àìṣe náfìlà nígbà tí ìmáàmù bá ń sọ kútúbà tó àwọn ọmọ alákòlàhálì ọ̀tọ̀ súnà ọ̀bàmù pípé tí ìmáàmù bá ń sọ kútúbà ẹni tó wọlé kó ṣe tahiyatul masjid. Hmm. so hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀nbẹ lórí eléyìí tọ́pọ̀. nínú rẹ̀ ní hadisi anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní idha dakhala ahadukum al-masjid fala yajlis tẹnìkan ní bá wọn mọ́ṣáláṣí kò gbọ́dọ̀ jókòó ṣáájú kó tó ṣe rákà méjì ṣé hmm. eléyìí kárí wọn ṣe kótóbà àbí wọn ṣe kótóbà. àdìsí hmm. mi wá wá nínú sọ̀híhì Imam Muslim tó ní ṣe pẹ̀lú uh, ẹnìkan wọn kò ní Al-Ghatafani ó wọnú mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀á ní ìgbà táwọn Nabi sallallahu alaihi wasallam tó ń ṣe kótóbà lọ lọ́ba jókòó. Ànábì sallallahu alaihi wasallam wọn àpèpè lágbẹ́dẹ́ ọmọ lágbẹ́dẹ́ Al-Ghatafani sóò ti ṣe sọ̀ láti ní kótó dìpọ̀ jókòó ó ní rárá anabi ni ṣe sọláàtì rákà méjì wọjọ wíìsì ìhìmà kó o sì jẹ kí wọn fúyẹ́ hmm. kó o jẹ kí wọn fúyẹ́ ètò túmọ̀ sí pé ìmáàmù ọba àmọ́ ẹsẹ̀ kó tó bà lọ́wọ́ hmm. sunna ni pé ká ṣe tahiyatul masjid hmm. àmọ́ àgbọ̀dọ̀ lọ lára a ṣe tahiyatul masjid yẹn ní kàmánkíá a sàlámà á jókòó láti máa tẹ́tí gbọ́n tí ìmáàmù bá ń sọ nínú kótóbà. àdìsí kan tí wọ́n wá bá náà tó ń jẹ́ àtòdìjẹ́ eléyìí ah, àwọn màlìkíyà lọ́dọ̀ tí wọn kò tọ́ pé tí ìmáàmù bá ń sọ kótóbà kẹ́nìkan tó máa ń ṣe náfìlà tahiyatul masjid ìdí ni ìjọ fi nílò ìmáàmù sọ fún yín pé ká ẹ jókòó nítorí pé ń tọ́ka nínú tíra màlìkíyà náà nù pé wọn ò gbọdọ̀ ṣe náfìlà nígbà tí ìmáàmù bá ti ń sọ kótóbà ṣùgbọ́n gbogbo àdéhìí tán fi sẹ̀rí fún kọfẹsẹ̀ rìn lẹ̀ bí àdéhìí tán sọ pé ńgbà tí anabi sọ kútúbà lọ tó bẹ̀rẹ̀ sí ṣe tahiyatul masjid anabi ní kó jókòó àdéhùn hmm. yẹn ọ̀fẹsẹ̀ rìn lẹ̀. so nípa ọ̀rọ̀ yìí gan bó ti ṣe wáyà nítorá kan tá a kọ lórí ẹ̀. lórí tó fi hàn yìí pé kò sí nǹkan kan tó ní kọ́ ọmọ sí náfìlà araka méjì lásìkò tí ìmáàmù sọ kútúbà lọ́wọ́ ṣùgbọ́n wọn náà tètè ṣe ni ó tilẹ̀ jẹ́ pálá ìdá nìwọ náà hmm. Hmm. tó fi wá di pé ìmáàmù ti ń sọ kótóbà kó tó dé táwọn hmm. pé ńgbà tó ti pẹ́ nǹkan ó kọ̀rí òní wọnú ìwé màláìka nítorí pé ẹni tó bá dé náà ìgbà tí ìmáàmù ti jókòó lórí mímbà àwọn màláìka ti ń kó kọ ẹni tó wá wọ́n ti kàwé hmm. wọ́n ti palẹ̀ ìwé má ó kọ̀rí ọwọ́ nù ìwé lọ́jọ́ sósì dábẹ́. láìláha ilẹ̀ náà jazakumullahu khairan sheikh ibi náà láti máa ṣẹnuró lónìí inṣàlá ọjọ́ mẹ́jọ ìlú náà ní kẹsàn-án jẹ́ ká máa pàdé pọ̀ lórí ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó bá fi sin lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ àgbémọ̀lì kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà wíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àníná tí wọ́n dìjọ kọ́ orí ìwà láti àwòfẹ́ àdó Akíntọ́lá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Mr. Yinka tí wọ́n jẹ́ studio engineer fún mi lọ́wọ́lọ́wọ́ fún sàtàwà ẹ̀ṣẹ́ ọ̀pọ̀ àdúpẹ́ ọlábìnrin gbèlè lóko mi ọjọ́ mẹ́jọ náà tí mo dẹ́gbẹ́ fún wa yìí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.